mo kí yín káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmìdé ọ̀làsànlóye lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká olórin tolú àjàyí abdul ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń kí láti orí ayélujára wípé ó kú ayẹyẹ ọjọ́ ìbí tolú àjàyí ló fi àwọn àwòrán rẹ̀ èyí tó rẹwà sórí ìtàkùn ayélujára láti kí ara rẹ̀ kú ayẹyẹ ọjọ́ ìbí èyí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlúmọ̀ọ́ká olórin àwọn òṣèré tòun ti àwọn alẹ́nulọ́rọ̀ láwùjọ máa kí wípé kí ọlọ́ Elédùmarè jẹ́ kí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ajá balẹ̀ Orísun tẹlifíṣàn kí akọrin Tolú Àjàyí wípé àṣeyí ṣàmọ̀dún ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajù òṣèré Ibrahim Yekini Bakare tí àwọn ènìyàn mọ̀ sí ìtẹ̀lẹ̀dẹ̀ icon ló lo ìtàpá ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìlú mọ̀ọ́ká òṣèré olórin adẹ́rìnpòṣónú àti àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n wá síbi ìsọmọlórúkọ ọmọ rẹ̀ léyìí tó sì fi àwòrán ọ̀pọ̀ wọn sí orí ìtàpá ayélujára rẹ̀ ó ní orúkọ ọmọ náà máa jẹ́ Faidat Ramadan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní òun gbàdúrà wípé lágbọ́rọ̀ ọlọ́run elédùnmarè òun ò ní jọrọ òun lójú àti wípé ìkan ayọ̀ báyìí kò ní tọ́ nílé ẹnikẹ́ni ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìdùnnú ṣubú layọ̀ fún ìdílé Bánkọ́lé àti Kòsọ́kọ́ látàrí ọmọ tuntun jòjòló tí ọlọ́run fi ta ẹbí náà lọ́rẹ látara Bídèmí Kòsọ́kọ́ léyìí tó jẹ́ wípé Bídèmí Kòsọ́kọ́ ló fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára rẹ̀ tó ti ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó sì ṣàfihàn ọmọ náà èyí tó mú kí ọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀ọ́ká òṣèré máa kí kú oríire wípé oríire náà á o. wá wá wá wá. ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká òṣèré Mercy Johnson Okoje ló fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tó ti ṣàfihàn ọmọ rẹ̀ Divine lẹ́yìn tó jẹ́ wípé ó kù bí ọjọ́ bíi mélòó kan tí ọjọ́ ìbí rẹ̀ máa fi dé tó sì fi ìdùnnú rẹ̀ hàn wípé tí ọmọ bá ti ń dàgbà gangan ni iṣẹ́ abiyamọ gidi bẹ̀rẹ̀ Mercy Johnson ló sọ eléyìí di mímọ̀ lórí ìtàkùn ayélujára rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà òṣèré Awóyẹmí Bùkọ́lá ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé ẹnikẹ́ni tó bá gbọ́ ọ̀rọ̀ apá kan tí kò sì gbọ́ ti ẹlẹ́ẹ̀kejì wípé èèyàn burúkú ni tí ó sì gba irọ́ náà gbọ́ wípé èèyàn tó yẹ kéèyàn máa sá fún ni òun gan ti ń wá ọ̀nà láti kọ̀yìn sí irú ẹni náà tẹ́lẹ̀ ni wípé kí àwọn ènìyàn ṣọ́ra wọn pẹ̀lú irú àwọn ènìyàn báyìí léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára náà sọ wípé òtítọ́ ọ̀rọ̀ ni o wípé kéèyàn ṣọ́ àwọn téèyàn máa máa bá rìn ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún títí di àsìkò yìí ọ̀pọ̀ àwọn ènìyàn ló sì ń kí ọmọ ọmọ ìlú mọ̀ọ́ká dẹ́rìn-pọ̀ṣọ́nù basket mouth kú ayẹyẹ ọjọ́ ìbí basket mouth ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí ọmọ rẹ̀ obìnrin kú ayẹyẹ ọjọ́ ìbí tó sì fi àwọn àwòrán ọmọ náà tó dára sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì kìlọ̀ fún gbogbo àwọn òbí wípé kí wọ́n kìlọ̀ fún ọmọ wọn ọkùnrin o kí wọ́n má súnmọ́ ọmọ òun obìnrin o wípé ọmọ tó bá ta fèlèfèlè dé ọ̀dọ̀ ọmọ òun a òun ti láwọn kan ìjà sílẹ̀ tí òun máa fi bárò ẹni náà jà basket mouth ló sọ eléyìí di mímọ̀ lórí ìtàkùn ayélujára rẹ̀ nínú nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká òṣèré Yul Edochie ló ti dá àwọn ènìyàn lóhùn nípa ọ̀rọ̀ ìyàwó mìíràn tí ó fẹ́ tí ọ̀rọ̀ oríṣiríṣi sì ń lọ lórí ẹ̀ lórí ìtàkùn ayélujára nínú fọ́nrán fídíò kan tí òun àti olórin Paul Okoye wà ni ó ti sọ wípé gbogbo àwọn tí wọ́n ń pariwo tí wọ́n sì ń bú òun nítorí pé òun fẹ́ ìyàwó mìíràn ó ní wọn kò bóun gbélé o wípé wọn ò sì mọ ìpínlẹ̀ ọ̀rọ̀ náà ni wípé òun ò ní sọ ju ti ń sọ lọ yìí ènìyàn dẹ́kun àti máa sọ ọ̀rọ̀ tí wọn kò mọ̀ kankan nípa rẹ̀ kí wọ́n má bàa fi ọ̀rọ̀ tiwọn kí wọ́n má bàa fi ba ìyàwó òun nínú jẹ́ nítorí wípé ọ̀rọ̀ náà ti ń ní ìyànjú bọ̀ àti wípé ọlọ́run ti ń ṣètò láti gbé òun dé ipò ààrẹ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta yorùbá bọ̀ wọ́n ní ìkan ẹni kì í di méjì ká pamọ́ra eléyìí ló mú kí ìlú òṣèré ọláìdé bákàrè lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi oore ọlọ́run hàn lórí ayé rẹ̀ ọláìdé bákàrè ló fi àwòrán ọkọ̀ tuntun méjì tí ó rà sórí ìtàkùn àpò ayélujára rẹ̀ ó ní ọlọ́run tí ó kọ́ ilé ayọ̀ fún òun ó tutù ra mọ́tò bọ̀gìnì sí o bẹ́ẹ̀ náà ló gba gbogbo obìnrin nímọ̀ràn wípé òun ò ṣàfihàn eléyìí láti ṣègbéraga sẹ́nikẹ́ni o àmọ́ òun ṣàfihàn rẹ̀ láti jẹ́ kí obìnrin mọ̀ wípé wọ́n lè ṣe oríire láì gbára lé ẹnikẹ́ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ náà sì ń sọ wípé òtítọ́ ni ọ̀rọ̀ tó sọ bẹ́ẹ̀ náà lọ sí ń kú oríire wípé àwàyè ló máa máa wa ọkọ̀ náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́kọ́ ló fi àwòrán kan sórí ìtàkùn ayélujára rẹ̀ léyìí tó jẹ́ wípé orílẹ̀-èdè Jordan ló wà níbi tí ó ti ń gbàdúrà fáwọn olólùfẹ́ rẹ̀ wípé kí wọ́n tó ṣe yẹ̀yẹ́ wọn kí Ọlọ́run sọ di ayẹyẹ fún wọn tí ó sì béèrè bóyá wọ́n ti ṣetán láti jíjó ayọ̀ pẹ̀lú òun tí ọ̀pọ̀lọpọ̀ wọn sì sọ wípé àwọn ti ṣetán. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà olórin ẹ̀mí aláyọ̀ melody singer ló fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé gbogbo abiyamọ tí wọ́n ń jìṣẹ́ lórí ọmọ ló yẹ kí kí wọ́n jọrọ̀ rẹ̀ nítorí gbogbo ohun tí ojú wọn rí kọ́ ni wọ́n lè sọ fún gbogbo ènìyàn léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ wípé àwọn fẹ́ràn orin náà ẹ jẹ́ ká wò díẹ̀ níbẹ̀. òun ojú èyí ọmọ rí kò lè sọ fẹ́ anybody o. òun ojú èyí ọmọ rí kò lè sọ fẹ́ anybody rárá rárá ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmìdí ọ̀làsànlóye lórúkọ tèmi ó dàbọ̀.